guys how you all doing good morning good afternoon good evening depends on where you are in the world i'm iwalola dekube i'm an actress a film producer a passionate entertainer and an entrepreneur the producer of the movie titled Oshukumbi. Oshukumbi was directed by Tunde Ola Yusuf, featuring some living legends in the film industry. We have Antalaniyo, péjú ògùnmọ́lá bàbá fọ́kókó bọ́sì akínọlá myself damola olatunji kọ́láwọlé adéyẹmí just to mention a few guys oshukumbi is an interesting entertaining educating movie for those that have seen this movie you know what i'm talking about right you already know okay you stand to gain how to stand by the truth despite attractive offers the imperative aspect of our tradition, the desperate quest of people for power, you realize that you cannot run from destiny. I like to pause here for the lessons are numerous, guys. They are numerous. To this end, I'm uploading my movie on my YouTube channel, Walola Adekube TV, for your enjoyment. Guys, watch, tell people about it, share. The desperate quest of people for power that you cannot run away from destiny. No, never. You cannot. Guys, I would like to pause here because the lessons are numerous. They are numerous. So, so this ends. I'm uploading my movie on my YouTube channel, Iwalola with TV, for your enjoyment. And I trust you'll find it educative. Please don't forget to share with your loved ones, your friends, your neighbor. Just share. Help the ministry. Thank you and God bless you. I love you all. Happy viewing! ti wèrè mo ti wèrè ta ti wèrè mo ti wèrè. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórí ayùn abiyamọ tí kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta ti wèrè. yeah mo feel pé ẹ̀yin ati kumbi, ẹ máa jọ sùn bí then ẹ máa lọ drop àwa sí hostel. yeah àbí? yeah yeah exactly. Ah. jọ tó bá wà drop yín sí hostel níbo ni kí n Ah ah. ẹ náà kò yé mi ni yorùbá yẹn ò yé mi. jọ kí ló ṣe ẹ́ wáyé tó ń padà sẹ́yìn kí ló dé tó ń gègé sẹ́yìn ah, ah. tó bá gbé wa lọ sí hostel ìwà tí wọ́n jọ máa wọ̀ of course kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ náà. Um, actually it it's uh, it's a very good idea you know uh, but uh, mi fi feel etí It's my fẹ́ kan gbẹ̀yìn lọ sóstẹ́ọ̀ yẹn tá a máa sùn bí mo room Confirm fẹ́ méjì you know can just oh, pay a room Don't mind. <laughs> that's so nice yes. <laughs> that's beautiful uncle Larry yeah. i am living here right now ẹ máa bá mi lóstẹ́ọ̀ láàárọ̀ ẹ lọ sùn o mi ò disturb yín kúmbì. o ní láti pé o ń ṣeré níbo ló fẹ́ lọ ní táìmù yóò máa padà wá ó máa ti lọ ilé máa ti lọ. ó máa padà wá má dára ẹ̀ láàmú bó ṣe pàdé nìyẹn. kúmbì. ọkùnrin ah, ah. ẹ má wọlé ó máa padà wá. alẹ́ lè ti lọ sẹ́ẹ̀. Ah, ebi rè lọ́gàn ìjọ yìí iná ọ̀gbọ́dọ̀ tó pàdé omi ìrìn èrúgalè ọ̀gbọ́dọ̀ pàdé alágẹmọ ìṣẹ̀ṣẹ̀ láfọ̀rọ̀ ìṣe orò yìí wá kókú lọ wá kárùn lọ. Ah, ah. ẹ múmu àbámú jọbẹ. Ah, ẹyin yan ni àbẹ ẹranko. èlé tí o tún dohun ètùtù nù ààrẹ ń fi jẹun. ẹ múmu àbámú. sẹkẹsẹkẹ mú ibi ìrókò bá wó síbẹ̀ ibẹ̀ ní ìjẹrà sí tó bẹ́ẹ̀. Ah! Ah! ọ̀tàlẹ́rọ àwọn ìyá mi ni. kí ló dé tẹ̀ ń pariwo bí ẹni tata kó sí lójú. Ah! ẹ má fi ajá yín dẹ̀gbẹ́ ìkòkò mi o. ẹ wo ọkọ̀ kan là ó jì ó dàárọ̀. àṣẹ̀sí. eléyìí kọjá ẹ̀sìn o atẹ́ gidi ni o ẹ̀dọ́ òkú ni àbẹ̀yìn ẹbọra ni àbíbò irú béèrè wo lélẹ́yìí eléyìí ọ̀gbọ́dọ̀ jẹ́ yan sáàsì àṣetì rí ni. àṣetì lélẹ́yìí ó lè kọjá sáàsì àṣetì o ìbéèrè burúkú ló béèrè àṣàṣetì atẹ́gidi ni. àṣẹ̀sìn. awọ́lẹ̀ dúró. ẹ̀sìn dé. oore yeye ọ̀ṣun. kára ó lè wọ̀ yìí olóyè ẹ̀kọ́ òṣojú mímu ọ̀pọ̀ tó mú lérú ó ti rí ká wo ẹni rere ká fún lọ́mọ ká wé èèyàn pàtàkì ká fún lóyè adíá fún akíndanidání tó fẹ́ rólé akíndigba bákin bá pọ̀ lápọ̀jù àfàìmọ̀ ká mọ̀ fọmọ ojóró lé wọ́n ní ó kàkì mọ́lẹ̀ ẹbọ ni kó wá ṣe ifá ní àti lè ṣètò ọba báyìí o òru ọba ṣùgbọ́n ká sọ́ra o ká mọ́ fàyà láì tọ́ sóyè o ẹ̀làbọ́rú o ẹ̀làbọ́yè ẹ̀làbọ́ ṣíṣe. gbogbo atọ́ ẹ̀wòrìwò fín o káàbọ̀. Hmm. káàbọ̀ awo ẹ̀yin olóyè kò yẹ ká máa ṣe fàǹfà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí káwọn alálẹ̀ ilẹ̀ yìí kó má bàa bí wa lọ́jọ́ tá a bá kú tó kàwé àti wọn nìkan. olóyè ọ̀tún ẹ lọ sí ọ̀dọ̀ àwọn ìdílé méjèèjì ẹ ní kí wọ́n ṣètò ọmọ ní kíákíá. iṣẹ́ di ṣíṣe náà nù awo kí ni ohun ẹbọ kí ni ohun ètùtù tá a fi ní fi ẹni ọ̀tọ̀ sórí àpèrè. Ifá ọgbọ́n ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sàn sí ìwọ láwo èmi lọ̀gbẹ̀rì gbogbo tí wọ́n ń wí lọ́gbọ́ o. Hmm, òtúrá aríkọ̀ aríkọ̀ tán ikọ̀ ń sá àrí tó ń ṣe ni à ń béèrè ifá ní ìkìlọ̀ o ká má fọwọ́ ara wa síra wa. Si pátá lónìí olówó lọ́wọ́ ọmọ ọ̀yàn ẹni gba ojúmọ̀ tún ní ọ láwùjọ ó wá sọ fún mi pé ò ní twelve ọkọ mi ó máa ní twelve ni o. ṣe ló dàbí pé nǹkan tí mò ń sọ òye ẹ a ní ọba tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí ìdílé kan náà láti wá ọ́nkù mi ni ó dẹ̀ ìkú ìdílé méjì míì tó ní right láti jẹ ọba kó tún tó padà wá kan àwa. So, I mean, allowing them to, to, to, to vie for it is, like, I mean, equity and fairness, please. What are you talking about? ṣé wo mo wípé ẹni tí ìfà òtọ́ sí ló máa ń pe ìfà ní haramu nígbà tí wọ́n bá takú tó lóò jẹ́ ọba ń sìn báwo làwọn ọmọ tèmi ṣe fẹ́ já tọ́ba tẹ́lẹ̀ lọ́jọ́ ọ̀la yóò kó mi ṣàánú mi. ah god kí ló dé tọrọ mi ò yẹ báyìí o. tọwọ tèmi náà yẹ ọjọ́ àwọn all right uh, I'll think about it. ọkọ mi wo mo commissioner for shift and matters mo dẹ̀ ti sọ interest mi fún wọn nǹkan ẹyọkan tó kù ní kí èmi àti ẹ̀ka lọ stamp. Oh, oh my god. Oh my god. my dear èèyàn ò kí sọ ìrètí nù láì tí ìfojú ọgbọ́n bó tilẹ̀ wò kọ́ta pọ̀ tó orí tó wá máa dáde ó di dandan kó dáde. ọ̀rọ̀ tó wà nílẹ̀ ju nǹkan tó ń sọ yìí lọ àwọn tèmi àti wọn jọ ń ṣe fàmìfà lórí ọ̀rọ̀ lọ́bàdé yìí kò ń ṣe àwọn tí mo lè bá figagbága o èèyàn kì í gbélé mọ ẹni tó gún máa pa ẹ jẹ́ ká dójú ọ̀gbagadè gan ká tó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ náà. Hmm. ok má ṣọkàn gẹ́rẹ́ kò sí wàhálà. ẹ ṣọ. mo ti gbọ́ ọ ṣàfẹ́ ṣó lórí ọmọ adó lórí kò sí wàhálà. <laughs> bóyá ìyá di wa. kábíyèsí ẹ má dọ̀wọ́ látẹlẹ mo sì ń jáde lọ ni. ẹ fẹ́ jáde. Mm. ẹ àfihàn náà la fẹ́ ràn yàrá yàrá sí i ìyá. o ti yẹ bọ kí n tó bẹ̀rẹ̀ statement mi ẹ jẹ́ kí n paná sìgá yìí náà. ọ̀gá mi èmi bàjẹ́. o ti yẹ paná ẹ̀ ni o ọmọ àlè yá wa ẹ jẹ́ kán fáwọn àjọba ó ti yé eyín ẹyẹ máa ké bí ẹyẹ jẹ́bi wọn kí ni tán ló máa ké náà fi hàn ló bá ó bá ó bá máa ṣe náà máa gbogbo ẹ̀ máa ké síra wọn lára ó ti yé eyín. ọ̀ràn mi sáwọn olóyè mi ìyá <laughs> wa já kó o lè dórí ìtẹ́ bàbá rẹ̀ àbí ẹnu fùfú ìwádùn yín nàmùnàmù. àyà tún padà sẹ́yìn ẹ má fọ lórí ọ̀rọ̀ ẹ má fọ owó pọ̀ lẹ́ẹ̀bi ṣẹ̀kẹ̀rẹ̀. ọwọ́ àdàbà ìgbà tẹ́ ẹ ti lówó wà nílẹ̀ tẹ́ ẹ bá ti lè náwó àbùsẹ́ bàbùsẹ́. condition wa ń bẹ o kò ń ṣe èyí tá a máa gbó fún yín tọ́ǹsìn tẹ́ máa lọ máa da ọ́rú tẹ́ máa fi mẹ́fà pé mẹ́rin fáwa. ọ̀n kì í jogun lówó o ṣe ń gbọ́ báyìí jẹ́ kó yẹ yín nìyẹn yá o tẹ́ bá lọ gbó bàbá tiwa sá lọ bàbá yín náà ni o bàbá mi bò. ẹ bàbá tí náà ni bàbá gbogbo ọyẹ máa ń pè mí gbòòrò nìyẹn flabush pé ẹ bàbá wa o bàbá wa o bàbá yàrá ìyá wa náà lèmi náà ó ti yé yín. ẹ ó ti wá yé mi sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ owó tá a san ẹ̀yin ẹjẹ́ mi yẹn lọ jíṣẹ́ fáwọn olóyè yìí tí wọ́n bá ti jẹ́ o wọ́n ó tiẹ̀ jẹ́ o ṣe bọ́ ọmọ ọba ni mo sì ní gbà ọmọ ọba èmi ọ̀sẹ̀ wàá gbowó lọ́wọ́ yín ẹ fowó ọwọ́ náà ẹjẹ́ lọ jíṣẹ́ fún mi. àwa kó fún yín. Hey, come on, girl. Baby. Mm. I love you. hey, looking good. Uh, shit. <laughs> oh, so sorry. How you doing? Ah, brother. Baby, see, we are tired already. We just want to eat something. Uh, uh no problem. Come on, let's go. <laughs> Oh, yeah. <laughs> doo -doo. Thank you. àti ọjọ́ ní agreement pé mo máa tẹ̀lé ẹ lọ ilé náà tó bá ti ń ṣe fàájì tán. Ah, jọ kí ló burú nu pé kó lọ sùn lọ mi ìyẹn ò kò bóyá máa fọwọ́ kàn yà bí kankan máa ṣe láàrin mi àti ẹ̀ náà. Ah, nice one wo èèyàn kì í dán ìgbàgbọ́ èèyàn wò Larry please for safety park go drop me and don't forget you have two options. Is either you wait for my time or. Or I take a walk. or Ọ̀dọ̀ ẹnu kò wá. Boyo, Boyo, you? nìkan ló lè sọ, please, park. I'm not going to your house. kábíyèsí mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín. ẹ máa pè mí kábíyèsí. Ah, kábíyèsí ni kábíyèsí ni ah, ẹ má sí èméjì mọ́ ẹ ti dọ̀ba kábíyèsí inú mi dùn nígbà tí wọ́n sàn kẹ́rù wọlé tí wọ́n kó oúnjẹ wọlé tí wọ́n kó oúnjẹ wọlé tí wọ́n kó oúnjẹ wọlé mọ́ àà ah, kábíyèsí ló ṣe léyìí fún mi tí wọn ò tí ì dorí òye àtò màá táwọn eré o nǹkan ò ní sẹ́mi yín o ṣe rí àwọn nǹkan tẹ́ ní wọ́n kó wọlé tí wọ́n kó wọlé tẹ́ ló pọ̀ jáǹtì rẹ̀ yẹn kò máa ń ṣèmí mo ni mo ní kan kó wà. kì í sẹ́yìn. ìyàwó mi ló yìí kó gbogbo yẹn wọlé. ìyàwó yín ló kó èèyàn wá fún mi. ló yìí kó gbogbo. ó sì lémi nìkan ni mo ní. tí ẹnìkan kan ò gbọdọ̀ bá yín pín bẹ́ẹ̀. ọ̀tán láì dí ìdọ́ba. ṣé wàá rí by the time tèmi bá ṣe tán láti máa kó àwọn nǹkan tèmi wọlé ó máa yà yín lẹ́nu. torí mo ti ọ́dà fáwọn nǹkan kan láti ìlú òyìnbó China Malaysia America tó yẹ pé tí ó bá dé báyìí gbogbo àwọn èèyàn tó wà ń lu ìmọ̀ máa jowú yín ni. ó jowú mi. bẹ́ẹ̀ ni nígbà tó bá ti pọ̀ jẹ mí wọn lọ. Ah, ah. kábíyèsí eh. n tó wàá fi ní ìjọba n kẹ́mi mi ọ lọ sí ọ jọba eléyìí. ṣé pé kò lè sí nǹkan kan rárá. Ah, kábíyèsí ibi tá a fẹ́ gbé omi sí omi ti hù bẹ́ẹ̀ ntọ́ka kù ní kákàrò kò máa ń di kéde ọmọ àdán ọ̀tán. kò sí ewu. a kábíyèsí ètò tó kù ní kẹ́ẹ̀ máa lọ ra mọ́sáàjì kẹ́ẹ̀ gbé fúté lọ kí wọ́n máa bá ara aṣọ bá ti tàn yìnrìnyìnrìn kí wọ́n ràn jọ kí wọ́n máa ràn kẹ́ẹ̀ máa yọ bí ọjọ́ lójoojúmọ́ ẹ parí. lè tó jásí pé kò sí ewu kankan lọ́nà kí nǹkan jọba ni. ẹ fọkàn yín balẹ̀ ewu tó kàn án. Yèyélúwà náà sì léwu ọ̀hún sẹ́yìn Yèyélúwà tẹ́rí alátojúbọ ni gbogbo nǹkan tí ọ̀kan ni ọmọ yọjú sí tí ọmọ yọjú sí tí ọmọ yọjú sí ọmọ tọ pínpínpínpín akínlóde ó ti wà láàyè rẹ àti adúfẹ́ máa gba iṣẹ́ olóyè ṣe má tiẹ̀ níbi tí nǹkan kù sí nu. Yèyélúwà. Hmm. Hmm. okay. Oreye.

ojú gbogbo yín ti pé báyìí àwọn alálẹ̀ ní ká sọ fún yín pé àwọn ò fẹ́ jàgídíjàgan o pé ẹnikẹ́ni nínú yín tó bá robi sí ẹnìkejì lọ́rọ̀ lérò tàbí ní ìṣe báwọn ó fi yẹ̀wò àwọn jẹ́ o. ẹ ṣe báwọn náà ti gbọ́ ọ̀dọ̀ yín mọ̀ láyé kù sí báyìí ẹ gbìyànjú kẹ́ ṣe ni. náà. No ìwọ àtiwọ́ ẹ̀yin méjèèjì ìdílé wo lẹ sọ pé ẹ ti jáde wá yẹn. Ah, ìdílé òǹgò bíi ogun ni. ìdílé òǹgò bíi ogun ni èmi náà. òǹgò bíi ogun. ǹjẹ́ ẹ mọ̀ wípé ìdílé mẹ́ta ló ń jẹ ọba nínú ìlú wa yìí. èmi mọ̀. ìdílé onígo bíi ogun tẹ̀yìn tiwa ìdílé aláàsó àti ìdílé Olókùta. Ǹjẹ́ ẹ rántí wípé ìdílé onígobí ogun ti yìn òun ni ọba wa tó wàjà ti jáde. Eh, eh, bẹ́ẹ̀ni. Hmm. ẹ rántí. yes. then kí ló wá dé tẹ́yìn méjèèjì tún jáde tẹ́ sọ pé ẹ fẹ́ jọba ṣé èèyàn kan máa ń jẹ kílẹ̀ fẹ́ ni. stand up. You too. Ó yá, ẹ tún tẹ̀léra yín kẹ́ bọ́sítà. Ẹ bọ́sítà, ẹ bọ́sítà, ẹ bọ́sítà. Hmm. Ẹ̀yin olóyè, àfi yín ṣọ́lé, ilé dẹ̀ ń tọ́jú yín jó a fi ń ṣọ́ ọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ dẹ̀ ń dàrú ẹ̀yin àgbààgbà kí ló dé kí ló dé tẹ́ ẹ lè ṣètò déédéé àti dáadáa ló máa fún un. ẹ kí ni wàá rò pa lè ṣe báyìí. Ah, a máa ṣe mẹ́wàá bẹ́ẹ̀ ni mo sọ àkèrè ní kékàkà kóun máa dùn bẹ̀ sápá ti tàn wọ́n yà lọ sí ni a máa ṣe mẹ́wàá fún wọn jáde ní àti wọn dà. ó dẹrọ pé yóò rọrùn bẹ́ẹ̀. ó ti rọrùn torí mo mọ̀ bẹ́ẹ̀ ni dandan ni kò jọba yẹn ìwọ ló máa jẹ́ ẹ̀ wọn kì í bá dín mímí ju imí ìwọ ló ní ìwọ lẹ̀dẹ̀ ló máa jẹ ọba yẹn bẹ́ẹ̀ ni mo sọ ta ló ní tọ̀ níbo ló sì bọ̀ níbo ó máa jẹ́ o dodo ni kò jẹ́. Ah, kí n jọba o. kí ló fẹ́ dánwò. àdìmúlà. sísí mi ta ni ẹ gan àti pé kí ló pa ṣògúnládé àti bádìrú papọ̀. orúkọ mi ni ọmọtọ́lá adéoyè ẹbí ti ní mí o mo sì lè pa eku tiyetiye. pa eku tiyetiye. bẹ́ẹ̀ni ẹbí ti. ọmọtọ́lá àbí kí ló pera ẹ̀ mo rí pòun bínú àmọ́ ṣe orí èmi o èmi yèyé lúà àdéhùn déédéé àti dọ́gbadọ́gba òun ni mo bá àwọn alálẹ̀ ṣe mi ò sì lè yẹ kú lórí ẹ̀ láìláì. Hmm. nice one bí wọ́n ṣe ròyìn yín gẹ́lẹ́ gan ni mo ṣe bá yín ah. wọ́n ti sọ pé èèyàn tẹ́ jẹ́ fún mi wọ́n ní ẹ̀ kì í gbọ́ ẹ̀ kì í gbà wọ́n ní tinú yín nìkan lẹ máa ń fẹ́ ṣe wọ́n ní nǹkan tẹ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ gangan ló máa ṣẹlẹ̀ ẹ wá gbọ́ option méjì péré òun ni mo mú wá fún yín ìsídàkẹ́ gba one million naira jẹ́jẹ́ kí ọkọ mi jọba àbí kí n lo gbogbo agbára tí mo ní níbi tí mo mọ ọ̀yàn dé nílẹ̀ yìí àti lókè òkun kí wọ́n yọ yín kúrò lórí ipò tẹwà tó jọ yín lójú yìí. bẹ́ẹ̀ ni. èèwọ̀ yọmí wò lóye tá tó bẹ́ẹ̀ oh. bàbá ńlá kú bàbá ńlá bàbá rẹ̀ ò tó bẹ́ẹ̀ lóye tí àwọn ìyálà ìyá mi jẹ fún mi. orí ti yín gan ló máa ti pin. bẹ́ẹ̀ ni màá jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bàbá ńlá bàbá mi ń wọ́n sì ń bẹ láyé. Ah! Ah! ọmọbìnrin o fẹ́ kí n bínú ní èsì ìbínú o ní ẹja o o wọlé wá bá mi ajá rẹ wọlé tẹkùn òun lérí sí mi pé ó yọ mí lóye ọkọ ẹ tó fẹ́ jọyè yẹn gan ò tó bẹ́ẹ̀ kò tó bá mi sọ̀rọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ yìí. ọkọ mi lẹ ń sọ̀rọ̀ yẹn obìnrin sóbìnrin ni mo wá bá yín láti jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. obìnrin ni ẹ. bẹ́ẹ̀ ni obìnrin ní ẹ báyìí tó dáńtọ́ tó dúró déédéé àánú àwọn tó ní ẹ̀dẹ̀ ṣe mí torí ajá tó bá wọlé tẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀ o. ajá tó bá lóun ó palẹ̀ yìí ẹjọ́ pọ̀ lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo èdè kan péré ni mo fẹ́ gbọ́ kí ọkọ mi jọba mi ò fẹ́ gbọ́ nǹkan mi mọ̀ tẹ́ bá wá takú tẹ́lẹ̀ ní bí kún lọ́lọ́kọ ni bí pàkúté ni the battle line is drawn. ẹ tẹ̀sẹ̀ ló máa múra ìwúyẹ̀ ilé ọkọ ẹ ti jọba o ó ti jọba bó ṣe ń lọ yẹn. Ah! ẹ̀rọ yèyèdúà ẹ̀rọ. àrífín. ẹ̀rọ yèyèdúà ẹ̀rọ. ẹ gbà mí nínú ilé mi. mami ẹyẹ ti ta ni adimula kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n yọrọ. Ah, ẹ sọ kí ló ṣẹlẹ̀ náà adimula. àwọn àti ta ni. rádaràda. Ah, I need to ẹ calm down calm down ẹ ṣàmì fún mi. Doctor, what wà the situation by? Um, there's really no cause for alarm. Okay. Ṣé mo pé yèyé ló wà wá hypertensive? Yes and uh, recently mo realize pé diastolic blood pressure wọn ó really ti high gan and as a result mo sọ fún wọn pé wọn gbọ́dọ̀ ṣe nǹkan tó lágbára then kan avoid nǹkan bí jaya, and all sorts but then ó ti ṣẹlẹ̀ ni ó bá ní kò dẹ̀ tí ì she will come back and she will be fine àti administer àwọn drugs kan fún wọn. Okay. Uh, she will be conscious very soon. Hopefully. Thank you very much. You're welcome. Oreye Ọ̀ṣun, oreye o, oreye Ọ̀ṣun. Àǹtí mi, Àdìmúlà, màmí nǹkan. Where ọ̀ṣun wa wẹ́dẹ́wẹ́mọ́ Ah! ṣókùnbí mi àgbékẹ́ oyún ṣetán oyún rẹ̀ kókó ògì. Hmm. má jẹ́ kágùntàn ó rólé kìnìún mi o akin akin ni kò jẹ́ kó ṣòro lẹ́yìn akin mi. Èyí ló alàgbà gbígbà odò tó bẹ̀rù odò kéékèèké kò sóhun tí èéfín lè dá ṣe lẹ́yìn náà abiyamọ ni kò dúró parí iṣẹ́ tó gbé lọ́wọ́ dàdógó ó kọjá ẹ̀wù tí ọmọdé mi lè gbé wọ̀ ọ́. 妈咪。 ló ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀. kí ni nǹkan náà. ó ti ṣẹlẹ̀. Ah, ah. obìnrin yìí asọ̀rọ̀ṣẹ́ ni ẹ o asọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù ó ló máa ṣẹlẹ̀ ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ ó ní máa jọba ó dẹ̀ ti rí indication pé lóòótọ́ máa jọba. dandan ni kò jọba ìwọ ló lọ bá. ó le ah, ọ̀tá wa ti kú. ọ̀tá wa wo ló kù iyeluwa wo. iyeluwa ti kú. iyeluwa kan náà. and that is the only obstacle tí mo ní. Ah, ah. kí ló ṣe wọ́n. Ah, cardiac arrest. wonderful má jẹ́ ẹ̀mú èmi àti ọlọ́ọ̀ ni pé gbogbo olùdènà ayé wa pátápátá lòun bá wa mú kúrò lọ́nà ó ti mú kúrò. ó sọ bẹ́ẹ̀. ah ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìwọ ló lọ́ba dandan sì ni kò jẹ ọba. kò sí ìdènà kan tó tún kù mọ́ ju pé kí wọ́n jọ wá ẹ lọ. àmọ́ ta ló wáá fẹ́ jẹ yèyé lúwà báyìí o. Ah! ọjọ́ ìyá àwọn ta ló fẹ́ jẹ. nítorí tí ò sọba lóróyè bí ò bá sì sí tàgìrì awo ò lè wú ẹja tètè yára fi yèyé lúwà jẹ o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé yèyé lúwà gbọ́dọ̀ jẹ obìnrin tó lè rúgbà. kó sì jẹ ẹni tí ó lè fi ara rẹ̀ sílẹ̀. Si torí yóò lo ọdún méje lórí ipò yìí kó tó di pé yóò lọ ilé ọkọ. ó ti á dà bá wọn ẹ ránṣẹ́ sáwọn ìdílé méjèèjì pé ní ọjọ́ mẹ́tàdínlógún òní á fi yèyè lú àtúntún jẹ. alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá o alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá ilẹ̀ yìí á gbé wa. Ah, ẹ kú kàlẹ́ yá wa ah, ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ah, ṣé ọmọ tẹ wíri. bẹ́ẹ̀ ni bàbá látò wọn ọmọ mi kò sì tí ì mọ ọkùnrin rí. ẹ rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ń gbọ́ ọmọ mi ṣé n ò ti máa bó ọ̀lẹ̀ sẹ́kọ̀ọ́ rẹ. ọmọdé màlélẹ́ kò tí ì mọ kò mọ tó mọ nǹkan tẹ̀ ń sọ. ó ti dà hello madam ẹ kú iṣẹ́ lò ó àá jèrè rẹ̀ lágbára ọlọ́run ìyá wa a ti rí yèyèlú àtúntún o bẹ́ẹ̀ ni kódà wọ́n wà lọ́dọ̀ mi báyìí àti mọ̀mọ́ ẹ̀ kẹ́ni ètò tibí lókùtì ẹ tẹ́ fi ránṣẹ́ ẹ̀yẹn ṣe bí àkáǹtì mi méjì wà lọ́wọ́ yín ọ̀dà ọ̀dà <laughs> ẹ à ká lè dèdè bẹ̀rẹ̀ iṣẹ́ yòókù tuntun yẹn ká ṣe pẹ́pẹ́pẹ́ pé ọ lè bọ́ sójú ẹ̀ bá ṣe fẹ́ ni ọtí dá ẹ ṣeun àjẹ́ pé màá máa retí o tó ìyá wa èyí ló wà wá tuntun rèé o ah, nǹkan kan ò ní í ṣe o. ẹ ṣe àbìlù tí wọ́n bá sà sí ọ̀dọ̀ ẹni kọ́ máa wá o ah, ikú tí ọba kọ́ pa yín ni ah, àrùn tí ó ṣe kó ṣe yín nǹkan kan ò ní í sọmọ yìí. àmì o ẹ fún mi lákàntì yín kí n fún ní owó epo. Ah, eh. ṣé kí n fún yín bá eh? ẹ máa sọkọ làǹjẹ wa ọ̀kadà. ìyá wa ẹ mọ̀jọ́ ọmọ ìwọ́gùn kadà mọ́ ẹ máa bá a chátà tàṣí fún ẹ ti gbọ́ nǹkan kan gbọ́dọ̀ sí báyìí ìyá wa rèé ẹ mú àkáǹtì yẹn wá náà ọmọ mi mm-hmm. owó epo ni mo fẹ́ fún yín fifty thousand. ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. kò jù bẹ́ẹ̀ lọ kárí kò jù bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ bá wọn ah, mójútó o. Ah nǹkan kan ò ní í ṣe o. Hmm. ọ̀sẹ̀ kù ìrẹ́tẹ̀ ọ̀sẹ̀ tẹ́tẹ́ ìrẹ́tẹ̀ tẹ́tẹ́ babaláwo ikú ló dé afẹ́kù ọ̀sẹ̀ tẹ́tẹ́ ìrẹ́tẹ̀ tẹ́tẹ́ babaláwo ẹja ló dí fáfẹ́jà ọ̀sẹ̀ tẹ́tẹ́ ìrẹ́tẹ̀ tẹ́tẹ́ babaláwo àmùrè òdàgbà ló dé fún àmùrè òdàgbà ikú peku ikú pẹja ikú kan àmùrè òdàgbà àmùrè ọ̀dàgbà gbọ́ rúrú ẹ̀ bọ ó rúbọ ó tu àtúnkèsù fèsù àmùrè ọ̀dàgbà wá dẹni tí ń kébì fún mọ́ríwó àmùrè ọ̀dàgbà màmá so wọ́n máa ń wá ọlọ́mọ òye bọ̀ àmùrè ọ̀dàgbà màmá so. ọ̀sùnkùnbi làwọn alálẹ̀ yàn ní yèyé lúwa ló wáyé. Ah, ọ̀sùnkùnbi. ẹ máa wo o oyè òwú ọmọ náà jẹ́ rárárárárá ṣe ni kẹ́ ẹ ta lọ́fà màdù kánkànkan ọwọ́ ọ̀pọ̀dọ̀ pẹ́ ní sàkíkí o. ọ̀dà mo gbọ́ yín bàbá. gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé ẹnikẹ́ni tí ọba rólé yèyé lúwà a gbọ́dọ̀ ṣe àyẹ̀wò fún láti lè mọ̀ pé sẹ́ni tó lè rúgbà ni àbí kò lè rúgbà. ká mọ̀ gbára wa lásìkò ta ni nínú yín tí wọn ò tí ì mú sí kókó rẹ̀ rí. ẹ̀yin awo abilékọ lèmi èmi dẹ̀ ti ń ṣàbíyamọ. àdìmúlà dẹ̀ mọ̀ pé èmi ti dá ọjọ́ ìgbéyàwó síwájú ọlẹ̀ ayọ̀ dẹ̀ ti sọ nínú mi. Ah, nǹkan ayọ̀ ni òṣòkè ọ̀sọ̀ láyọ̀. ìwọ wá ń kọ́ o. ẹ o fẹ́ sọ̀rọ̀ ìyá ẹ má lọ síbẹ̀ yẹn rárá o tẹ bá gbé igbá fún kódà kò lè gbé igbá tẹ bá gbé àwo fún yóò fọ́ yàmàyàmà ah, ah, ah. àti sixteen years old ni o ti lè rúgbà. ẹ má dà wọn ló ń jàre rán lọ́n pa seventeen ní jù. kò burú ìwọ wá ń kán tiẹ̀ o ìwọ mò ń bá wí. ẹ ẹ dúró ná bí mo bá wà lè rúgbà ńkọ́. ó ti dáa ni a jẹ́ pé ìwọ ti rólé yèyé lú àná. bẹ́ẹ̀ ni o ẹ tẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí ó dá mi lójú pé ó lè rúgbà ó yá bọ́ síwájú àdìmúlà jẹ́ kàn yẹ̀ wò. don't sister me. ah ah bọ́ sílẹ̀ jàre. ọ̀bọ̀ wá síwájú àdìmúlà ayọ̀ abara yín kan ayọ̀ ni. alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá. alálẹ̀ ẹni agbójú okùnlé ọmọ jẹ́ ní àgbà o ah! ọgbọ́n wo ni wọ́n dá sí o tí ó fi jẹ́ pé látó nìkan ní òde iwájú àwọn awóúnjọmọ ìlàwọ̀ ni. Ah! fóònù mi dà. ọba o. ẹ ṣe ẹ kú àtòlù. kí ló fa agbọ́n mi tí omi ò tó. bàbá ní sùúrù tí ò tó. kí lẹ how come báwo ni ọmọ yunifásitì tó tó bẹ́ẹ̀ yẹn ṣe máa jẹ́ virgin máa pè yín padà sá. ìjọ́n tó rọ̀ lọ ọmọ owó ni ẹ̀ sọ pé virgin. ọmọ tá à ń sọ̀rọ̀ ń pè yín tó fẹ́ jẹ èyí virgin báwo. i don't understand. ha ṣe bí wọn ní ó máa attend club ó máa ń lọ party ó ṣe gbogbo àwọn nǹkan ránpẹ́. kò yé mi mọ́ kò yé mi mọ́ o. Ah! Eh? virgin kẹ. Hey. Eh. Okay. Okay. Ṣebí ẹni tó bá ní ìbálẹ̀ ló lè jẹ́ èyí ló wà. ẹ nǹkan tí mo gbọ́ tán máa ń sọ nìyẹn ẹ̀yin náà dẹ̀ máa ń sọ bẹ́ẹ̀. I know what you do. What's that? Ah, you mẹ́kùn wọ́n ṣáà máa wò mí. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, that's right. Listen, n fẹ́ get it right. I want to get it right. So, nǹkan tó ń tọ́ something. Um, uh, fẹ́ fellow, Joe, oyè kan and what what what nonsense is that oyè wèrè wo nìyẹn. Larry stop. no I will not stop Me, ò ní care. you are talking nonsense oh so lákun ara yín sí ni o feel pé èmi á dúró fún ẹ for another seven years to the poor Lord Joe. oyè wèrè kan bìkan I will not wait. Larry and... shut up. You don't talk to me like that. Listen, to battle, don't worry tó sọ fún mi pé kí n shut up máa gbé ìgbájú fún ẹ ò ní ìrànmọ́. bí ẹ dà ó tó bẹ́ẹ̀ bí egungun bá dán wò aṣọ ká lórí egun láre bí àjànà bá dán wò tó bá pé oròorò ní jẹ́ fún mọ́. 你。 truth that I love you. But anything ò tí lè ṣẹlẹ̀ láàrin wa báyìí tí bá mu tí yóò kàn mi ò gbọ́dọ̀ dọ̀rùn ẹ̀rù bí ọtí òkè ń pàgọ́ lèmi. Ó dìgbà tán bá fàwà fúnra wa nítorí ní kò pọ̀ pẹ̀lú ẹ̀. ṣùgbọ́n kí wàá ní assurance tèmi fẹ́ ni pé gbogbo nǹkan tó sọ yìí kò ń ṣe pé o fi ń tán mi kò ṣàkàn gbé mi sórí ọ̀rọ̀ lásán. I promise you, Olumọ Ṣuṣẹ́wà mi. ẹ kú tọ̀nà o. ẹni mọ̀nà ní tọ̀. ìrìn ẹ kú ọ̀rọ̀ ìlú ẹ kú kó lè dáa ṣé kò sì taari yín. olóyè wa yèyé lóà ọ̀sánkùnbí àwọn la márùkọ yèwà bá ṣé pé wa ni oyè yìí padà bọ̀ sí. ah ó di kóró oyè náà kó lè wá ó di kóró oyè náà kó lè wá. dàgbà mọ́mọ́ só wọ́n mọ̀ ń wá ọlọ́mọ oyè bọ̀ hmm. inú ewu ńlá lọmọbìnrin wà báyìí. àdìmúlà kí làwọn àwọn ń hold on hold on agbabi. kí ló ṣẹlẹ̀. aláì gbabi kí ló wọ́ọ̀rì ẹ̀. kí ni ìtumọ̀ gbogbo ní ìbàdàn. yé. aláì gbàdàn. Lie down! yes bá gba etí ẹ̀ ó ní kó sùn ó jó báwo ló ṣe jọra wọn bẹ́ẹ̀ kí n máa gbà. fúnjọ fún. ariwo yẹn disturb. oyin boys ẹ filẹ̀ ẹ filẹ̀ wọ́n ní kó sùn ò fẹ́ sùn kí ló ṣe ẹ́ náà. múre ó dágbà máma so wọn màmá wá ọlọ́mọ òye bọ̀ amúre ó máma so. ọjà ó ti wà ńlẹ̀ náà ọ̀ṣun awẹ́dẹ́wẹ́ mọ́. oníbọ̀ ìzànilé ṣòro fún wọn ní ìròyìn. Ah, shey you dey whine me ni ah ni ṣe We where I don dey on top one level say. Soko cool FM, wúlà ní ìṣòro fún ọmọ mi. Ah, ah, ah, number one. Bọ̀bọ̀ cool FM, aláàlè ṣe nǹkan fọmọdé. Kí ni ìtìgbà mi délẹ̀ náà? Bọ̀bọ̀ àlè ṣe nǹkan fọmọdé. Ẹ máa ṣe máa ṣe máa ṣe máa ṣe. Sunki, Sunki omi o. ìyàrá abiyamọ tí kì í gbẹkun ọmọ kó má tàti wèrè. tàti wèrè ah. tàti wèrè tàti wèrè. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórí ayùn abiyamọ tí kì í gbẹkun ọmọ rẹ̀ kó má tàti wèrè. sọ yẹ ká fi ń jo ìyàwó di kẹ́ ẹ lè gbádìí ẹ̀ ẹ̀yin ká torí pé ẹ̀yin ọkọ̀ kan ìjẹrin ṣé ọkọ̀ yòókù ó sì gbọ́dọ̀ ọ̀túnla ni ó pé tàdógún tó yẹ ká lóore yèyé lúwà ẹ̀dùn ṣé ẹni tí fámú bí ọ̀ àbárí mọ́ ṣé ẹni tí lù ń sáà gbọ́dọ̀ fi síbẹ̀ ni ẹ dá mi lóhùn sáà gbọ́dọ̀ fi síbẹ̀. bàbá olóyè ẹgbẹ́ ògbẹ́nu yìí sọ̀hún ẹgbẹ́ ògbẹ́nu sọ̀hún ẹgbẹ́ ògbẹ́nu yìí sọ̀hún ọ̀la ní kí orò yèyé lúwà bẹ̀rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìyàlájọ́ bẹ̀rẹ̀ orò náà yóò sì fi. ẹ wo dákẹ́ á ah, kí ló dé bó ní ìbọn kò bá kú kò sí ẹ tó tó gbàgbọ́ ìbọn Eh. bájà ni ò kú kò sí bàbá ńlá yàrá ìyá tó tó pọ̀rọ̀ lẹ́yìn ẹ̀. ọ̀tọ̀ra rẹ jẹ́ den irọ́ lọ pa ó máa dun olúbọ ẹlòmíràn gbà bọ́ ẹ̀bọ́ ẹnu bá sì dun àjànà tó ní ká sọ̀rọ̀ ẹlòmíràn bá sí rẹ̀ sí á sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ọmọ mọ̀tẹ́ra rẹ jẹ́ ànífẹ́ rẹ ni bàbá níbẹ̀ jẹ́ kí orò rẹ lọ́la orò yẹ yẹlú wa kọ́ bẹ̀rẹ̀ lọ́la bí bẹ́ẹ̀ omi ọ̀tẹ̀ ìwọ̀gbìn lẹ́nu. kí orò ọ̀bẹ rẹ lọ́la ni o. Ah, èmi gángan ló ń sá èmi gángan ló ń sá ríran wò ah, ọmọ bọ́ ọmọ ṣeré lọ́wọ́ <laughs> ọlá ọlá ọlá ọlá yìí ni ọlá yìí ni ọlá ọlá yìí ọlá ní kóró ọlá lábẹ́rẹ́ orò yẹyẹ láǹkà bí adìgẹrẹ wù ní ẹni tí yóò ṣòro ti wà lẹ yóò ṣòro àwọn ọmọ pé ọkùnrin làdá ọkùnrin lẹ́ni tó mú lọ́wọ́ èmi gan ọkùnrin. dàgbà màmá so wọn màmá wá ọlọ́mọ òye bọ̀ ó dàgbà màmá so. amúre ó dàgbà màmá so wọn màmá wá ọlọ́mọ òye bọ̀ ó dàgbà màmá so. múre ó dàgbà máma so wọn màmá wá ọlọ́mọ òye bọ̀ amúre ó dàgbà máma so. amúre ó dàgbà máma so wá ọlọ́mọ òye bọ̀ I'm not sure. ó ti rí lọ́dọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ kò rí lọ́dọ̀ àwa wo ẹ mọ̀ pé lẹ́kùn ni mí ojú mi tó lé ó tó ta o ìbá ní ẹjẹ́ àfi yanjú ọ̀rọ̀ yìí. padà ìyálòde òde ẹwu ní ọlánìtàdógún kò sí ààyè àwúrù wẹrẹ mọ́ àbí mo ti wí olúkòsì. ọ̀tún ká pé a tó jẹun kò sáǹfààní olóòkánú ẹ̀ ọgbẹ́ inú ní fi ṣèyàn tá a bá ràdán àmọ́ fò bẹ̀ṣẹ̀ bọ́ olóyè ẹ bọ́ ilé ẹgbẹ́ nǹkan jáde kó lè mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí kọjá bẹ́ẹ̀. Mm-hmm. Ah. ó dojú ẹ ẹ wo àwọn alálẹ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ báyìí wọ́n láwọn ọ̀fẹ́ àdámọ́ wọ́n lóòbẹ̀ làwọn fẹ́ fi ṣẹbọ. lẹ́nu ẹ̀ kẹrin. Ah, ah, kí ló jẹnu rẹ̀ lọ́nà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló jẹnu ẹ̀ lọ́nà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ajá ìgbó kan rẹ̀ ọyọ. ọgbẹnu ẹ ẹ dákun ẹ dákun. hello adimula ẹ ti rí i tani rí. kí n máa bọ̀ ní ìsìn mọ́kànlá tán àti ràdàn àfòbẹ̀sẹ̀ bọ́ mọ́. ń bọ́ dà. àdàní níwájú àgbà àwa ń lọ sọ̀rọ̀ yèyé ló wà ní. ìrágbìjì àdà ọ̀rọ̀ olúwọ̀ èmi nu wo èmi lọ bá sáwẹ́ wa. ẹ ẹ ẹ tẹ̀ ló ẹ ewo tó wá mú jí èjìká kọ́ báyìí. Ele. Ẹ̀tọ́ mi ni. Àyà ah, ah, lóde kò rí bẹ́ẹ̀. Bẹ́bí tí ọba pe kú mọ́, yóò fẹ̀yìn fẹ́ lẹ́yìn ni. Ìtumọ̀. Ẹ rí pé ẹ̀dá òun padà. Ọ̀ dẹ́tù ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ni. Owó ilé. Ọ̀nà tó bá wọnú ẹ̀kọ́ ni kò tún jáde mọ́. Ah. Báńdélé ní Ìlọrin. Ọ̀tọ́ oh, oh, oh, bẹ́ẹ̀. Ẹ má jẹ́ Ọlọ́run. Ọ̀tọ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ Ọlọ́run. Àtọ̀lẹ̀ àtẹ̀kọ́ wọn fẹ́ rà. Wọ́n mi a nana wa wa dá jì ní níbi àwa yìí. ẹ sọ fún wa kẹ́ni kí mu wa. Ah, mọ kẹ́ni ayé àwọn obìnrin ẹgbẹ́ rẹ ló wà sáyé àwọn obìnrin ẹgbẹ́ rẹ ló wà. ọ̀ya ó tó bẹ́ẹ̀ mọ mọ ah, ah, bá ná mọ bá ná ọmọdé wà bọ́ báyìí. alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá alálẹ̀ ilẹ̀ yìí á gbé wa o alálẹ̀ ilẹ̀ yìí á gbé wa alálẹ̀ ilẹ̀ yìí á gbé wa o ìlú onítorí wa bàjẹ́ o. kan ṣe tirẹ̀ oye ìkorò oye ìkorò korò láyé àrẹ̀sà àrẹ̀sà ṣe tirẹ̀ òye ìkorò òye ìkorò. ìbà ọlọ́kùnrin ìbà olóbìnrin ìbà tètè kọ́dáyé ìbà ẹ̀yìn ìyá mi ti ń kọmọ nílà láì lábẹ́ mo rí bá o ẹ jẹ́ kí n roko dalẹ̀ o. ìbáṣẹ. ìyálòde ẹ sọ fún àwọn ìlú kí wọ́n sọ fún gbogbo àwọn ọmọ ọba kí wọ́n pèsè lọ́jọ́ márùn òní kí ètò ọba ó lè bẹ̀rẹ̀ ní pẹrẹwu. ń jẹ̀bi iṣẹ́. gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé ọwọ́ ẹ̀yin ìyá ni ìlú wà ìlú oníkólóbó ò sì gbọ́dọ̀ torí ìwà bàjẹ́ ẹ sì gbọ́dọ̀ dalẹ̀ nítorí ẹni tó bá dalẹ̀ kò ní gbẹ́rú àgbàdo rí. àṣẹ. alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá alálẹ̀ ilẹ̀ yìí á gbé wá o. está mal. Sir, me drop one out down. Okay, sir. que sir. Ǹjẹ́ o mọ̀ wípé ẹ̀yà kò ti withdraw lórí rèézì àwùjọba àbí àwùjọba yìí? Mi sọ pé mi sọ pé mo fẹ́ jọba tẹ́lẹ̀. Mi ò sọ pé mo fẹ́ jọba àwọn fámìlì náà fámìlì ẹ̀. Mi ò mi ò ní interest nínú ọba kí ni mi lè parọ́ fún yín mi ò ní tẹ̀sí náà ló lọ́pàá. you know nice àwọn fámìlì ẹ̀ fa ìwò búlọ́ọ̀dì tìjà sílẹ̀ láti bá wọn dùn ọba. ṣé lè lòrò bó ṣe bẹ́ẹ̀ ni abidi náà rò wọ́n kọ́ bẹ́ẹ̀. guy ó dàbí torí padà sí ń bá ẹ sọ̀rọ̀ ó ló jẹ́ kó sì ní cause láti máa fẹ́ yín. eré lòrò bóyá wá sí ń bíbáyà bíi tábà ti ṣètò ẹ̀ fún ẹ̀ sìn ọba àgbèrè tó fẹ́ jẹ yẹn wàá gbádé yẹn náà ṣẹṣẹ lọ́rùn. ẹ̀sà mo ti omi draw tẹ́lẹ̀. Ṣunko mm-hmm. destroy the evidence. ah ẹ má ti pọ́n ti destroy ẹ má ti pọ́n ewu ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ọmọ mi kiri ọmọ mi kiri mo fọlọ́ ọba bẹ̀yìn ewu ewu ọmọ mi kiri mo ewu ẹ bá mi bẹ̀ wọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. dádì oyè dádì oyè kí ló ṣe yín. kàn lára pé àwọn àwọn kan wọ́n pọ́ta mi látọjọ́ ọ̀run. ẹ́. Eh? yẹ́ nítorí ọ̀rọ̀ oyè ọ̀nà oyè. what i rebuke it orí mi kọ́ ẹlẹ́dàá mi pọ̀ sí. ẹ̀mẹ̀ náà. wo ìwọ kì yóò kú ikú kọ̀ọ̀kan bí kò ṣe yíyẹ kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ká máa lérè kú síra ẹni lórí ọ̀rọ̀ Olóyèdè mi ò bá wọn doyè náà. òwe ọmọ ojú nìyẹn dáàdì o mi ò lè wá kúkọ kí n jó ilé bàbá rẹ even if you are not desperate to be king contest for your family for the sake of posterity ìdílé yín nígbàgbọ́ nínú yín besides. ẹ wo ọjọ́ tí wọ́n máa pe àwọn ọmọ yín ní ọmọ òjò tó róyè tó sá lọ bẹ́ẹ̀ ìgbà ló ń pa ẹnìkan kì í pa àwọ̀. Daddy, mommy, everything in this world is a risk. Ìgbára là ń búra. Take your chance. madam gẹ́gẹ́ bí ẹ ṣe sọ àkèré ní kàkà kóun máa dùbẹ̀ hmm. tapá ti tàn òun ló máa rún síbẹ̀ cars márààrún yìí club máa take care. wow i trust you <laughs> thank you very much. kékeré dẹ̀ ni ti ọmọ tó jẹ yìí lúwa yẹn kò ní courage láti understand ayé yìí. Hmm mo tiẹ̀ gbọ́ wípé ó ń school ní UI. bẹ́ẹ̀ ni UI ló ti ń school fí àtẹ̀mí kan ni pé kó má lọ lágídí bí màmá ẹ̀ ṣe lágídí. ẹ gbàgbé ẹ hmm. ìyá ẹ̀ tó nífọ̀n lẹ́ẹ̀kan náà òun dàlẹ́ ni. ó ti lọ. ká tó sọ wípé agodongbo tí ó ti mèrè rárá. honourable commissioner sir. yes. bóyá tọ́ọ̀gì yìí ń kọ́ ọ ẹ eh, tó jẹ́ chairman àwọn ọlọ́kadà yẹn mm-hmm. eh, commissioner that, that, that boy can be a very hard nut to crack. Hmm. that's true. <coughs> ìyẹn ló kéré jù ṣe rí kò sí bí talk ṣe máa wà tí ò ti ní jalè rí àbí kò má pààyàn rí. You hmm. just need to dig up his past and use it against him. Wow. That's all. Hey, I chose you. It is that simple. Daddy, when you get for combined. That's the problem, right? it's that simple. When you for How are you? How are you? So, find this will Mr. Atoyishe, you read the news. Oh. So when that test come, wà? Yes, sir. Hello? Yes, sir. Please sit down. sir. Thank you, sir. Principal, only any can sir. Yes. This is your file, right? Uh, yes, sir. By my record, ó ti lò 14 years in service. yes, yes, sir. How would you feel tí ìkan nínú àwọn ọmọbìnrin school ẹ tó bá To tó sọ fún ẹ pé ó rape òun? Yes tí àwọn parents ọmọ yẹn dẹ̀ decide láti kọ̀wé sí ministry ah, ah. tí wọ́n report ẹ officially tí ìwé yẹn dẹ̀ land sórí tébù mi tí èmi dẹ̀ decide lẹ́yìn ìgbà tí mo wòwe yẹn tán láti suspend ẹ or better still dismiss ẹ without benefits. sir how do you feel. sir ẹ mọ̀ mí sáà mi ò lè rape ẹ̀yin fúnra yín mọ̀ sá mo níyàwó ńlé ọmọ mi dẹ̀ wà nulẹ̀ kí ni mo máa rò débẹ̀ tí mo fẹ́ sọ pé kí n lọ rape èèyàn no mi lè mi lè rape sá bọ̀ sá is there anything tẹ́ fẹ́ kí n ṣe tí mi ṣe. God bless you. Okay. mo fẹ́ kó o máa contest fún ipò ọba tó ń contest yẹn mọ́ oh. tàbí kò rẹ́dì láti fi aṣọ pínpín roko ọba lórí ẹ̀sùn tó o mọ̀wọ́ mẹ́sẹ̀. tó ẹ ṣe kiddies college ni àwọn ọmọ ẹ ń lọ. ìyàwó ẹ ní shop ní junction àpẹtẹ lẹ́gbẹ̀lẹ́ bàbá bọ́sẹ̀. mo kàn fẹ́ kó mọ̀ pé kò síbi tó jẹ́ ọlọ́run tó àti ní gbangba àti ní kọ̀rọ̀ o ní right láti choose bóyá kó protect ẹ̀mí tiẹ̀ tìyàwó ẹ̀ àti tàwọn ọmọ ẹ̀ tàbí kó ta èṣù láyà kó sí agbada lórí èṣù lóríta kí eruku èṣù dẹ̀ bù ẹ́ lójú. sorry ṣo máa ń gbọ́ news. chairman of the state judicial panel of inquiry, Justice Badejo Komadeni stated that the panel would make appropriate recommendations to the government on this matter. Other cases for hearing at the State Judicial Panel of Inquiry are violations of human rights brought by Mr. Folabi. Ọ̀ṣun awẹ́dẹ́wẹ́ mọ́ wẹ́dẹ́wẹ́ mọ́. Ọ̀ṣun. my dear wọ́n ní tí èèyàn bá fi èèyàn mímọ̀ ṣòro kò sí ohun tó máa ṣòro ṣe fẹ́ nìyẹn tí èèyàn ti wà tó bá gorí ìtẹ́ bàbá ẹ̀ ní ìlú oníkólóbó kò sí nǹkan tẹ́ máa béèrè fún táwọn ò ní ṣe fún yín ẹ wo mọ́tò tó wà ń ta yẹn ìyẹn lásán a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ìyẹn ò tí ì sínú nǹkan tá a máa ṣe fún yín ọmọ òye tá a wá ń sọ̀rọ̀ ń pẹ́ yìí ẹni tẹ́yìn náà mọ̀ dáadáa ni ó lówó lọ́wọ́ ó gbajúmọ̀ ó mọ èèyàn níbi tí èèyàn mọ̀yàn dé ṣẹ́rí ìjọba tá a wà nú ẹ̀ wọ́n tún ṣe tiẹ̀ etí yẹrí ni ó máa yẹ ìlú yín. mo gbọ́rọ̀ yín o yàtọ̀ sí mọ́tò tó wà ń ta ẹ̀ kí ni nǹkan tẹ́ tún lè ṣe fún mi. Ah. <laughs> wò ó a ṣetán láti fún ẹ scholarship tí wàá fi ka ìwé ẹ to any level you want. by the special grace of God àti agbára àwọn alálẹ̀ I can do all those myself. Nǹkan tí mo fẹ́ ni wípé mo fẹ́ jẹ ọba àlùwà. Ọba kẹ, ọba bíi ti báwo? Níbo ni fẹ́ ká fi candidate wa Adéoyè sí? Àwọn ìbéèrè tí ó yẹ kí ẹ̀yin tẹ́ wà lórí ipò máa béèrè nìyẹn. Ní ìgbàkúùgbà tí ẹ bá fẹ́ da àwọn èèyàn lágbo nù and if I may ask kí ló dé tí ẹ̀yin ìjọba ò lè má dá sí traditional institutions ẹ̀yin lè máa torí party politics fi round peg sí square hole kò dẹ̀ lè má rí bẹ́ẹ̀ nítorí most of you public office holders are not worthy of your office. iṣẹ́ ìjọba lé wa lórí àwa la wà ń bẹ̀ lẹ́ ń ṣe ní gbogbo ìgbà. Look around you. Àwọn tó wà ń bẹ̀ lánàá nìyẹn. Ẹ̀yin kan lẹ wà ń bẹ̀ lénìí. Àwọn kan ló máa wà ń bẹ̀ lọ́la. Kò sí nǹkan tí èmi fẹ́ fi mọ́tò tẹ̀ gbé sísàlẹ̀ ṣe nítorí àràkún laṣọ gbági aṣọ kan la wọ̀ débẹ̀ mọ́tò tí mo gbé wá yẹn mo jogún ẹ̀ lọ́wọ́ màámi ni and I am cool with it. tó bá wá ní nǹkan míì tó wá important tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe ìlú ìdàgbàsókè ìlú ẹ pè mí màá jẹ́ yín. But on this, I will be fair, just, and honest to Onikolobo land. Thank you. Ẹ ṣé mo kà gbáko right in my office. irú ẹ sí èmi àánú ẹ ṣe mí. kí ni what what what is up to downstairs. ṣé mo pè ẹ́ bẹ́ẹ̀ leave my office at once what nonsense bẹ́ẹ̀ ṣe máa ru ẹrù ẹ lórí sórí nìyẹn tẹ́ máa fà tí sọ́wọ́ kéèyàn wọnú ọ́fíìsì mi wá kó wá lálé mi tó báyìí Oh, very good. Now, let me tell you, the battle line is drawn. Má jẹ́ kó o mọ̀ pé èmi ni wọ́n pè ní àjàlá olóbojò. I will teach you some senses and I will make sure you don't live to tell the story to your next generation. That I can show you. Kíyàn ládé mi bẹ́yẹn in my office. Kò tiẹ̀ ro ti agbádá tí mo wọ̀. Ah ọmọdé ìlálẹ́ mi o ah, pẹ̀lú ipò mi kọmíṣọ́nà èwo kọmíṣọ́nà mi ṣe rẹ́wọ̀n. Hmm. <laughs> ayé ò ṣe é fojú bọ̀rọ̀ gbé ọkọ ẹsẹ̀ ń wí. ẹ̀yà mọ̀ sàfẹ́ mọ̀ sàfẹ́ mọ̀ sàfẹ́ ẹ̀mí ọyọ ọyọ ẹ̀mẹ́ta ni ọyà ọyà ọyà ọ̀dà àbá fi ọkọ ẹ̀kọ́. ọ̀dà ti kàn lọ́wọ́ ti kàn lọ́wọ́ àwọn tó kàn fi àpò ẹ̀fẹ́ àpò ẹ̀fẹ́ àpò. bẹ̀kílà kéèmọ̀ ẹni tó bẹ́sùn jẹun ni. Ah yóò gùn ni àràgbé láyé àràgbé yìí ògùn pọ̀ ó ti rí ọ sọ pé àgbébọn rí. pátápátá là fọjú. kúrakúra là dẹ́tẹ̀. ojú àfọ ọ̀fọ́ tán jà ní. ó yá ó wà yàrá ẹja máa lọ. ẹja bọ́ lọ́wọ́. <laughs> kí ni ìṣètò kan ránṣẹ́. gbogbo ẹ̀ náà lọ gbogbo kẹlu ìṣe lásán. àbùsáyé àbùjẹ àbùmọ. ètò eh, eh, eh, ẹ̀bí agbóhùn kílẹ̀ mọ̀ fún un. wọ́n gbé. ẹ̀ǹsọ́ ẹ̀ǹsọ́ ẹ̀ǹsọ́. listen and listen good ẹ má jẹ́ kẹ́ni kankan débẹ̀ yẹn o nobody at all. honourable commissioner ẹ̀yin ẹ̀dá mi dá gbogbo ẹ̀ ṣe bí findings wa ni wípé ẹni tí ò bá ti dáàfin kò ní jọba kò lè débẹ̀ ẹ̀dá mi dá máa get vaccine. sí ẹ ṣe. thank you. Ah. Yeah. That is exactly what power is all about. <laughs> oríṣiríṣi òòṣà ẹ ṣe gan yín ṣé àwọn guys yín ti stand by ó dà sá ẹ ṣe. ìrànlọ́wọ́ yín. ìrànlọ́wọ́ mi kí ni nǹkan tó fẹ́. dáàdì mi ní problem kan mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ nítorí ànábì muhammad. sálálá alẹ́ wasálàm kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tápá ọlọ́run ò ká kí ni problem náà. skipo alpha ṣé ẹ ti stand by ẹ make sure pé ẹ mọ́nítọ̀ ẹ̀ dáadáa kò gbọ́dọ̀ jáde kúrò nílé kò dẹ̀ gbọ́dọ̀ dé palace kí ni mo sọ kò gbọ́dọ̀ dé palace okay. Oreye ye Ọ̀ṣun. Oreye ye o. Oreye ye Ọ̀ṣun. Oreye ye o. Ọ̀ṣun wa wẹ́dẹ́wẹ́ mọ́. Wẹ́dẹ́wẹ́ mọ́. Ọ̀ṣun wa wẹ́dẹ́wẹ́ mọ́. where they were more. Ah, sure. ọmọ kó má tàtiwèrè. tàtiwèrè. mo kí ìyá wa o mo kí ẹ̀yin awo ẹ̀yin ìjòyè ìlú èyí ò ní bàjẹ́ o gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ìlú wa gẹ́gẹ́ bá a mọ̀ wípé ojú àwo fi gbọ́bẹ̀ àwọn ọmọ oyè méjèèjì ni wọ́n wá jókòó yìí gbogbo bá sì fẹ́ wọn kọ́ wọ́n dàbí pọ̀ pé à ń fi epo bọ̀yọ̀ níwọ̀n gbà tí ó pé àwọn alálẹ̀ ti yàn fún wa. a sì ti mọ ibi tí ó wò sí ó ti yí a. tó ìyá wa ọ̀dọ̀ wọ yín o. bá jọ náà fi wé wọn. iṣu súnsun kan kì í wọn ná ipò àwọn ìyá ìyá ìyá rẹ ló wẹ̀ kò ní wọn ìbà ooo ìbà ooo ìbà ìbà àti wáyé ọjọ́ bí ìlàkọ̀sí bá kọ ìlà ó máa ń hàn nínú ọmọ ẹ̀ ni alágẹmọ mi dábàá lónìí o ají ló ní kẹ́ má yí òun ẹnu mi àpadà ló má pa ọ̀rọ̀ ẹnu mi dà gbogbo ohun tí ń bẹ lára yín bí ohun ìjà ó yá ẹ kó lẹ̀. àtiwọ́ náà ẹ̀kẹrin oyè. àríjẹ nídìí màdàrú. rárá o kò sí ìyànká lára tèmi o gbogbo wọn náà mo kìlọ̀ fún o mo mọ̀ gbà tí a ń ṣe o bó tí a ń ṣe o mọ̀ ibi tí a ti rí i kò sí fún kankan nínú òròmọdìẹ táwòdì òkè òmò ohun tó fi bọ́nú ṣòkòtò òun lọ́jáde. ọ̀tún òmùbọ̀dé bí gbogbo alamọ̀ òmùbọ̀ lọ́wọ́. jẹkújẹ àríjẹ nídìí máa dàrú kò dẹ̀ kí n ṣe pé ẹ nífẹ̀ẹ́ ni tẹ́ ẹ fẹ́ kó gorí oyè o nítorí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n àwọn mọ̀lẹ́bí yín á sì rò pé ẹni gidi ẹni ire kan náà fi sórí oyè ó mà ṣe o ó mà ṣe o. ọmọọba adéoyè wo bí o ṣe bí o lè fi ìjẹkújẹ ra àwa afọbajẹ bó níjẹkújẹ bá jọba ìlú ò ní gùn bí bàṣẹjẹ bá jọba ìlú ò ní tó gbogbo ọ̀jálé onílé bo tiẹ̀ lẹ́yìn kò ní gbẹ́rù àgbàdo rí ó yá dìde. àwọn alálẹ̀ kọ̀ ọ́ ìlú náà kọ̀ ọ́ ó yá bọ́ síta ní kíákíá. ẹgbẹ́ o bí ẹnikẹ́ni nínú yín bá wá gbégbèsè kọjá àlà àwọn alálẹ̀ irú wọn á tẹnu gbóbi ọ̀wọ̀. yeah my goodness bad news bad news bad news eléyìí o bad news my goodness this is bad news ah hey. ọ̀ṣun àwẹ̀dẹ̀wẹ̀ mọ́ wẹ̀dẹ̀wẹ̀ mọ́. Ọ̀ṣun awẹ́dẹ́wẹ́ mọ́ wẹ́dẹ́wẹ́ mọ́. kábíyèsí you, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. <laughs> Distinguished ladies of substance, if women of this great nation can stand up for justice, fairness, and equity, if we can all raise our united voice against oppression, corruption, and other negative vices promoted by the men's folk, we will all have a great nation we can be proud of. Women and children suffer from the wrong of the society. And this is the reason why we must raise our voice loud and clear. God bless us all. We, gender of love. títọ́ dọ́jà tó kù tà tẹ́gbẹ̀gbẹ̀rún ènìyàn ń fi rọ́ṣà ẹ̀ èmi ni wọ́n jẹ́ nìkan tí wọ́n ṣòdodo ó sàn kí n ṣòdodo kí n kó ju kí n pòrọ́ kí n wà láyé lọ torí pé báwí a máa kó bá ò sọ ọ̀run là ń lọ bó ti ń kó pẹ́ tó òtítọ́ yóò lékè òtítọ́ òtítọ́ òtítọ́ ni wọ́n ṣe òtítọ́ òtítọ́ òtítọ́ ni wọ́n ṣe ẹ ṣe. share. Guy, have you seen my movie? Oh, thank you. So how did you find it? Wow, educative, interesting. Oh, you really learned a lot. <laughs> thank you. Okay, did you remember to share with anyone? Kilode, why? Share now, what are you waiting for? Please do. Yeah, you, please share. You've seen the movie. So you're supposed to share. Thank you. Yeah, share. Thanks in advance. Eshu. God bless you. Talking to you all that have not shared my movie. Share my movie. Oshukumbi, please. Thank you and God bless you. Tell everyone that is showing on my YouTube channel, Iwalola Dekubi TV. Don't forget to tell them to subscribe to my YouTube channel and share. Also, watch the bow and Rebe. is also showing on my YouTube channel. God bless you.